àbàrè lórí tẹ̀sí dòpin a ti wà ní sèǹbọ̀ lágbára ọlọ́yà àtàlàfíà la máa fi ṣe ọdún tó ń bọ̀ àti ọdún kérésìmesì àti ọdún tuntun àdìwọ́ ara wa tì èmi pàdé yìí ti dé o èmi ọmọ yín àbúrò yín mo tún ti dé Tóyìn Tòmátò ọmọ olókè àgbègbè jẹjẹ gbogbo ọmọ tàǹdìrà máa sọ ọmọ orí mọ lùsì mo tún ti dé bí mo ṣe máa ń dé obìnrin wa ọdún ti parí lọ ta lẹ ń bá rìn alábàárìn wo lẹ ń bá rìn tí ò make good impact ní láìwé hmm. àwọn sign tẹ́ lè fi hàn pé ọkùnrin onífẹ̀ẹ́ yín pé side chick lẹ jẹ́ nípa ordinary girlfriend lẹ jẹ́ tẹ́ bá lè fi start afresh ní new year tá à ń lọ yìí òun fẹ́ bá yín discuss lórí program lẹ àwọn àpẹẹrẹ pé ẹni yìí ò nífẹ̀ẹ́ yín dénúdénú nípa ní àwọn kankan tó kàn rí gbà lọ́wọ́ yín ló ṣe ń go out pẹ̀lú yín kò ní plan àti fẹ́ yín gẹ́gẹ́ bí youth gẹ́gẹ́ bí single single guy kò ní plan àti fẹ́ ẹ̀yin gẹ́gẹ́ bí single lady tó ẹjọ́ àwọn tí mo fẹ́ ká ṣiṣẹ́ lórí lélẹ̀ ẹn tó bá ti di pé ọkùnrin àìdẹ fáwọn ọ̀rẹ́ kò jẹ́ kó mìtì àwọn ọ̀rẹ́ òun kò jẹ́ kó mìtì àwọn fámìlì òun mọ̀ pé sáì ṣì jẹ́ mọ̀ pé girlfriend ni tó dẹ̀ mọ̀ pé ọkùnrin yìí ó ní àwọn ọ̀rẹ́ ó ní fámìlì ó ní ara ó ní ẹbí mọ̀ kò jẹ́ kó mìtì wọn mọ̀ pé sáì ṣì ni ẹn tọkùnrin bá ti wà àwọn personal thing bóyá tí fóònù ẹ̀ bá rìn asáré bọ́ta lọ píìkì ẹ̀ kò jẹ́ kó mọ ibi tóun ti ń ṣiṣẹ́ kò jẹ́ kó mọ anything about him sáré ṣe ìpínyà ọkùnrin yẹn mi ò kò rẹ́dì láti fẹ́ o because ọkùnrin tó bá nífẹ̀ẹ́ ó máa fi láti drop phone. ẹ̀ ó máa fi láti pick up ó máa yẹ kó meet àwọn èèyàn ó máa yẹ kó meet àwọn ọ̀rẹ́ òun mo tí ìbá ti ṣe báyìí á bẹ́tà kí jẹ́ ká sùn gẹ́gẹ́ bí obìnrin ọdún tuntun la tún lọ yìí ká sùn ká mọ ibi tá à ń lọ ká mọ ibi tá à ń lọ ká kó má má jẹ́ kọ́kùnrin kan máa gbó wá mọ́lẹ̀ gbàgbàgbà in the name of marriage torí kò fẹ́ má rí ọkùnrin obìnrin míì ti sọ̀rọ̀ ẹ̀ di àbàṣà ládùúgbò torí ó ń wọ́kọ̀ ń wọ́kọ̀ ń wọ́kọ̀ ẹ jẹ́ ká máa tẹ̀ gbogbo nǹkan easy kò nígbà kọ́kùnrin bá gbó ẹ mọ́lẹ̀ gbó ẹ mọ́lẹ̀ gbó ẹ mọ́lẹ̀ tó bá fẹ́ bọ́ ṣe ń fọ̀ tì nǹkan kókó ni kó fẹ́ ọkùnrin tó bá máa fẹ́ ọkàn ní máa fojú ẹ̀ ríra dáadáa kò ní waste time ẹ̀ gan àìmọ́ courtship six months ọkùnrin tó bá fẹ́ fẹ́ gangan sílé bí ìyàwó kò ní waste time ẹ̀ nǹkan tí mo fẹ́ ka ló ti dì pé tọkùnrin ò bá tí ò ṣe bí kò exist kò notice ẹ bóyá o dé láì bóyá ìgbà tó délé àbó débi tẹjọ wà níṣẹ ló fi ẹ tẹ fóònù inú òdù láti wà pẹ̀lú ẹ ọ̀tọ́kùnrin mi bá rí ẹ inú àdùn á máa bẹ́ẹ̀ ṣeré ìwà máa pa bí ọtí bọ́n tó bá ti di pé boyfriend tiẹ̀ tẹ́lí plan àti fẹ́ra yín tó ń tún ẹ̀kọ́ òfẹ́fẹ́ tó bá ti di pé kò notice ẹ tó bá ti wà round pẹ̀lú ẹ tètè yá ṣe kí ni kó yára sùn kó ronú tọkùnrin bá ń háìdẹ lórí social media ògbẹ́ sórí social media rẹ̀ àwọn picture kò comment rẹ̀ tó bá ti máa comment gan wá kàn ra comment kò sí ẹ fi romantic something sí táwọn yóò bá ti mọ̀ pé kò tọ́ lẹ̀ fẹ́ ra yín hmm, kò lè fi aronú tọkùnrin ò bá rẹ́ẹ̀dì láti máa mú e jáde ọkùnrin tí ò rẹ̀ẹ́dì láti gbé e jáde tí ò rẹ̀ẹ́dì láti jọ pé lọ ṣe fàájì tí wọ́n pọ̀ nìkan ló ń dá lọ tẹ́kùn bá ti pè báyìí ẹ̀kọ́ má bìrún nìkan ló ń dá lọ hmm, abẹ́tà kẹrònú yín ọkùnrin tí wọ́n pé tó bá ti kí di sẹ́ẹ̀sì nìkan ló máa máa pè é tó bá ti ní ìdí anything bóyá ó ní ìdí àbí anything ló máa máa pè é kò pè é fún pé nǹkan mi rè bóyá sex alẹ́ nìkan ọ̀gbun wá sùn jẹ́ ká ṣàgbé sùn tó bá ti jẹ́ pálẹ́ nìkan ló ń pè é abẹ́ta kí ẹ ṣe kí ni kẹ́ ẹ ronú orí tuntun là ń lọ hmm. ọkùnrin tí ẹ̀mọ́ mi tó ti ń ṣiṣẹ́ ọkùnrin tó ń fẹ́ tó mọ iṣẹ́ tó ń ṣe tó mọ ibi tó ti ń ṣiṣẹ́ in fact tó wọlé ẹ̀gbọ́n òun ló máa wá sílé tiẹ̀ ọ̀kẹ́ pàdé ní tree ọ̀kẹ́ pàdé ní restaurant hey abẹ́ta kẹ́ ronú ẹ̀yin ladies wa ọdún ètò ti ń parí lọ ẹjọ́ torí Ọlọ́run téèyàn bá jẹ́ àgbà tí ò ní ẹni kankan tó ń tàn á sùn á ronú ara rẹ̀ bọ́tẹ́ bá sí ẹni tó ń tàn yìí ẹ máa gbà mo sì ní ọkọ̀ mo sì ní ẹni tí mo fẹ́ fẹ́ mo sì ní ẹni tí mo fẹ́ fẹ́ bọ̀ àdéhùn èdè tó bá lọ fọkọ̀ bẹ́ẹ̀ pé kí ni ẹ̀ máa ń dùn yàn ẹ̀yin ọkùnrin wa ni ẹ má máa kun àwọn obìnrin mọ́ nǹkan tẹ́ bá fẹ́ ṣe ẹ ṣe in time ọjọ́ tó ti ń lọ ẹ má máa fi àsìkò dá ọ̀la hmm, kọta ẹ mọ̀ pé mo sọ fún yín all the time náà kọ̀ọ̀la máa sọ̀rọ̀ okó àtọ̀wò but ẹ ṣáà máa gbàgbé pé okó àtọ̀wò jù ọkọ ló ń jí òkò òkò ló ń jí okó ẹ máa dúró ayé dáadáa tí ẹ ń ṣe season táwa yìí festive period táwa yìí ẹ ká máa ṣe kíní yẹn dáadáa ẹ máa dúra yẹn jáde ẹgbẹ́ àwọn ọmọ wa jáde ẹ iná ọ̀fadà kérésì iná ọ̀fadà christmas ẹ sí ilé fún àwọn ẹ fún àwọn ọmọ fi pé a ti wà ní christmas time ẹ ṣì wọn bá nǹkan tágbára yín bá ká mi ní kẹ́ yáwó máa ṣe nǹkan kẹ́ má lọ tó ìlú ní kọ́ra lọ sílé o ẹ má lọ yáwó nǹkan tágbára yín bá ká ní ìwọ̀nba ní kẹ̀ṣẹ̀ ẹ rántí pé àwọn ọmọ school fees máa tó dé ní january o ẹ má lọ yáwó ra aṣọ ọdún o ẹ má lọ yáwó ra adìyẹ ọdún ẹ ṣe nǹkan níwọ̀ntúnwọ̀nsì nǹkan tágbára yín bá ká ní kẹṣe lágbára ọlọ́run ilé ìwò ní dàrú ọlọ́run adá òwò àti ọgbọ́n ayọ̀ lámà ṣe mo ti sọ lórí program bẹ́ẹ̀ èmi pàdé Tóyìn Tòmátò pàdé wà lọ́jọ́ mi ìjọ rẹ̀ ó dàrú.